Timoti kínní orí kẹrin. Ẹ̀mí sọ pàtó pé nígbà tí ó bá yá, àwọn ẹlòmíràn yóò yapa kúrò nínú ẹ̀sìn ìgbàgbọ́. Wọn yóò tẹ̀lé àwọn ẹ̀mí ẹ̀tàn àti ẹ̀kọ́ tí ó ti ọ̀dọ̀ àwọn ẹ̀mí èṣù wá. Ẹnu àwọn àgàbàgebè ènìyàn ní ẹ̀kọ́ burúkú wọ̀nyí yóò ti wá. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ èké, àwọn tí Sátánì ń darí ẹ̀rí ọkàn wọn wọn ni wọ́n ń sọ pé kí ènìyàn má ṣe gbéyàwó wọ́n ní kí ènìyàn má ṣe jẹ àwọn oríṣi oúnjẹ kan bẹ́ẹ̀ sì ni Ọlọ́run ni ó dáa pé kí àwọn onígbàgbọ́ àti àwọn tí wọ́n mọ òtítọ́ máa jẹ pẹ̀lú ọpẹ́ nítorí ohun gbogbo tí Ọlọ́run dá ni ó dára kò sí ohun tí a gbọ́dọ̀ kọ̀ bí a bá gbà á pẹ̀lú ọpẹ́ nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ti sọ ọ́ di mímọ́ bí o bá ń fi irú ọ̀rọ̀ báyìí síwájú àwọn arákùnrin Wọ́n yóò jẹ́ òjíṣẹ́ rere ti Kristi Jésù tí a tọ́ dàgbà nínú ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere tí ò ń tẹ̀lé. Má jẹ́ kí a bá ọ ní ìdí ìtàn àgbọ́sọ tí kò wúlò àti àwọn ìtànkítàn tí àwọn ìyá arúgbó fẹ́ràn. Ṣe ara rẹ yẹ fún ìgbé ayé ènìyàn Ọlọ́run. Ènìyàn a máa rí àǹfààní níwọ̀nba tí ó bá ń ṣe eré ìdárayá ti ara. Ṣùgbọ́n àǹfààní ti ẹ̀mí kò lópin nítorí ó ní àǹfààní ní ayé yìí ó tún fún ènìyàn ní àǹfààní ti ayé tí ń bọ̀. òdodo ọ̀rọ̀ nìyí ó sì yẹ kí ènìyàn gbà á tọkàntọkàn ìdí tí a fi ń ṣe làálàá nìyí tí a sì ń jìjàkadì nítorí a gbẹ́kẹ̀lé ọlọ́run alààyè ẹni tí ó jẹ́ olùgbàlà gbogbo ènìyàn pàápàá jùlọ ti àwọn onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí ni kí o máa pa láṣẹ kí o sì máa kọ́ àwọn ènìyàn má jẹ́ kí ẹnikẹ́ni kẹ́gàn rẹ nítorí pé o jẹ́ ọ̀dọ́ ṣùgbọ́n jẹ́ àpẹẹrẹ fún àwọn onígbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ àti nínú ìṣe rẹ nínú ìfẹ́ nínú ìgbàgbọ́ àti nínú ìwà pípé kí n tó dé tẹra mọ́ kíka ọ̀rọ̀ Ọlọ́run àti gbígba àwọn ènìyàn níyànjú àti iṣẹ́ olùkọ́ni má ṣe àìná ní ẹ̀bùn tí ẹ̀mí mímọ́ fún ọ nípa àsọtẹ́lẹ̀ nígbà tí àwọn àgbà ìjọ gbé ọwọ́ lé ọ lórí máa lépa àwọn nǹkan wọ̀nyí àwọn ni kí o jẹ́ kí ó gba gbogbo àkókò rẹ kí ìtẹ̀síwájú rẹ lè hàn sí gbogbo ènìyàn máa ṣọ́ ara rẹ àti ẹ̀kọ́ rẹ dúró ṣinṣin nínú wọn tí o bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ yóò gba ara rẹ là àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ.